الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كلام الله وخير هدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الحمد لله صدقنا لا رماد ليس يوم في هذا في يوم تعبد بجنب العينين في شجرة الدين والمؤمن يسوع إنه رسول ربنا الأول أجرنا في يوم أدنى أدنى أدنى هجرة الله عليه السلام عليكم ورحمة الله وبركاته سلام الله سبحانه وتعالى حاكم عن مساعد كتاب جامع بيان العلم وفضل لو ترى في انسان على ìmọ̀ àti ọlọ́lọ́wọ́ fún èyí tó jẹ́ ti àdìrẹ́mọ́ ìgbìmọ̀ àdìrẹ́mọ́ رحمه الله تعالى رحمة واسعة بفئة الدين هنا نظام تفضيل العلماء على الشهداء أنه أنا ثم أصنع الجلال èyí ti ń bẹ fún àwọn olùmọ̀ lórí àwọn ṣòhádà àwọn ẹni ìjẹ̀dù. Adẹ̀ni bá mú ní Adébẹ̀yì. Ọ̀fẹ́ sí àdíjẹ ọ̀gá péré tọ́lá láti àdínà. Ṣùgbọ́n láǹfẹ̀ fún ọ̀ ọ̀kẹ́ wa débi tó ń gbé lọ yìí. Gbogbo àwọn àhàdé ti tọ́ wá níbẹ̀ pátá àdéhùn ìjọ lálàáfíà jù níta rẹ̀ gan láti máa rí lílẹ̀ nínú ẹ̀. àwọn ọ̀làmọ́ náà wọ́n ti ẹ̀fẹ́ má ti ẹ̀sí nínú àwọn ẹni tí ọlọ́run bá ń lóyún ọ̀nà wọn wà. ẹni bá wà ní sábẹ́lì fàtíhà táwa fi bẹ̀rẹ̀ ọ̀pẹ ìdílé ìṣòro ìṣàfẹ́ fún wa nílò òṣìṣẹ́ lórí ojú ọ̀nà tó tó lélẹ̀. Lọ́wọ́ sàlàyé ojú ọ̀nà ya ìrọ̀rùn pàtàkì náà ní àkùkọ àlàyé ojú ọ̀nà àwọn ẹni tí wọ́n lọ́wọ́ bá ti dàrá wọn. àwọn ọlọ́run ọlọ́run bá fẹ́ dára fún mí náà tàbí ìdí nínú àwọn àjọyọ̀ ọlọ́run kẹ́lí mi wọ́n ti dé kí àtàwọn ẹni wọ́n jẹ́ olódodo ni wọ́n ti máa ń tọ́ olódodo wọ́n ṣọ́kadà àti àwọn ẹni jẹ̀rí tó ń kú jẹ̀rí wọ́n sọ ẹni àtàwọn ẹni rí wọ́n ṣàtúnyẹ̀wò lára ẹ̀ka wọn. àwọn ẹni náà ga lẹ́ni tí yẹn máa ń bá rẹ̀. Láàrin pé kò tẹ̀ fẹ́ kí wọ́n làwọn ọ̀fẹ́. Níbi pé àwọn ọ̀dọ́ fẹ́ wọn làwọn ọ̀fẹ́ lọ́la ìlú ìkàdá. Kìí ṣe pé ọ̀rọ̀ náà ọmọ sọ nípa ọlá nípa fún ọ̀dọ́ náà. láyà tọ́lọ́ ọmọ àdìgbò ọlọ́mọ àti pé ọdí ọ̀rọ̀ àti ọ̀rọ̀ وأولي الأمر منكم كتلد الأمر كتلد الكتاب وأولي الأمر منكم أتوالى شكل عبد الله بن عباس رضي الله تعالى عنهما رضي الله على تنوين أنا الأمراء والعلماء أولا شكل tí wọ́n darí alámàlú àti àwọn ìlú tó yẹ pé ìtẹ̀lé gbogbo àwọn wọ̀nyí ó ní í ṣe pẹ̀lú títẹ̀lé lọ́wọ́ ọ̀rọ̀ sùpárá ọ̀dẹ̀ ti ṣe pẹ̀lú títẹ̀ látẹ̀lé sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn àdéhùn báwo ìdí àwọn níbẹ̀ yìí pé àjùlọ ti ń bẹ fún àwọn olùmọ̀ àwọn ìlú kálẹ̀ àdínkù tí a fẹ́ sí hadithi kan báyìí nínú gbogbo àwọn àhadithi tó ń wá òsì kan lọ́la àti àdínà àwọn olùmọ̀lọ́lá tó sọ ṣùgbọ́n tí wọ́n tó lọ tọ́wá ẹgbẹ́ rẹ̀ rinlẹ̀ àbáwí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò hadithi àkọ́kọ́ tí a máa wọ́n tó bá wò. ومن حديثنا ولد عثمان بن عفان رضي الله تعالى عنه وني ولا مرة ولا في جزالان بطريقه قال رسول الله صلى الله عليه وسلم اشفعوا يوم القيامة الثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء. اه. قال لي طبعا النبي قال القيامة àwọn tó sì pẹ̀lú àwọn mẹ́ta aláwọ̀kọ́ ni àwọn ànábì ọlọ́run lẹ́yìn náà làwọn olùwà lẹ́yìn náà ti ṣèkádà hadithi mọ̀ọ́dọ́rọ̀ ni àgbélẹ̀ rẹ̀ pé kí wọ́n dáadáa pààrọ̀ yẹn mọ́ ànábì sallallahu alaihi wasallam sọ́láàtì kan bẹ́ẹ̀ wọ́n ń pè ní ah, ambatata ibùdó abdulrahman mọ̀kú wa máa ń dúró alẹ́ni sàlàyé máa dúró kò fún wa àlàyé kan ní nínú ọ̀nà dáàbí sọ pé hadith ilẹ̀ náà tí wọ́n bá ní hadith máa dúró kò ní hadith òun náà ní hadith tó ṣe é dé wọ́n wà nínú àfìsí rẹ̀ ráàwù ẹnìkan tó gbẹ̀gbà wa hadith tó lè mọ̀ sí àdámú bìrìkàdù akẹ́bíọ́ akárọ́mọ lọ́wọ́ àrí tó nípa bẹ́ẹ̀ kì í ṣe ń dá lè fi dá nẹ́bí sọ́lọ́lá ọ̀sọ́lá ń bọ̀rù lọ́sọ̀ hadithi ní ìtúlẹ̀ lẹ́yìn náà àgbélẹ̀rọ lòun náà wọ́n lọ́ àtọ́jà bíi dàmdà ọ̀rọ̀ di ọlọ́run tọ́lá wọ́n lè ṣe ọlọ́run sọ́lọ́lá ọ̀sọ́lá ń bọ̀rù lọ́sọ̀. يوزن يوم القيامة لجاد العلماء ودم الشهداء. طبعا ẹni tó bá iná ó tún lọ sí àwọn olùkọ́ síwájú ìpínlẹ̀ wa ní ọ̀gbìn ìdàgbàsẹ̀yà wọn àwọn òṣùwọ̀n yéèkì àwọn olùmọ̀ tí wọ́n fi kọ́ nǹkan láì lẹ́yìn ìgbà yẹn wọ́n tẹ̀ wọ́n àwọn ẹ̀jẹ̀ ṣùgbọ́dà ọ̀gbìn ẹ̀kọ́ wọ́n ti wọ́n tó olùmọ̀ eléyìí náà gbélé ẹ̀rọ lòun náà. sọ̀rọ̀ wà nínú àfihàn rẹ̀ ẹ má jà ó ẹ má jà gbàgbé pa sọ kí ni wọ́n pè ní mọ̀ọ́dọ̀ fún wa. wọ́n lé lórí pé àjà parọ́ ní kálọ̀ fi di hadithi wọn ni Ismail Abi ẹni yẹn nìyí ń hadith ni hadith يعني كيف غير المنكر òun ni kàlíìsì tó ṣe yí pé ẹni tó lè lọ́gbà ọwọ́ ayé apá sí ẹ̀gbà wa ẹni tó ṣe gbẹ́ mi tẹ̀ ni wọ́n ní pé kàlíìsì ẹni mú kíá. nínú àwọn kàlíìsì tó wá ẹ̀rí òun náà ni eléyìí tó wọn lọ fi ti àlè fọ́ ẹ̀rọ. رضي الله تعالى عنه وانا جزا الله صلى الله عليه وسلم صحيحين. للأنبياء على العلماء فضل درجتين وللعلماء على الشهداء فضل درجة صح. أنا يا النبي الله àjùlọ ni wọn ní lórí àwọn olùmọ ọlá àpọ méjì péré ní ipò méjì péré àdìgbò àwọn ẹ̀rí àwọn náà tún ní ọlá ipò kan lórí àwọn wọn ní dábàbò hadith yìí kò di máa dẹ búrẹ́dì rẹ wọn ní bẹ́ẹ̀ àlàbọ̀tò wá dẹ zọ́ ìṣòro àlẹ́ àgbélẹ̀rọ ẹ̀ kí àfẹ́ gbèdégbèdé bó wá ní àwọn káwọn sọ apá wa wọn kọ orin sọjá ti àbíbáṣe ìbùdókòrè tó ti pé wọn dàbí yin àwọn olùmọ náà wọn ni àkàwọn sálá bí lẹbi náà wọn lè wọn wọn àwọn tó wọn bìlà àgèdè láàárín. الله وسلم بالذي نحبه فأودهم إلا يذل الناس قل أهلا وسهلا كما أقول ما نرى àwọn àwọn alẹ́dí làwọn kókó àwọn ẹni tí mo ti fẹ́ sí wá àwọn tó kẹtẹlẹ ìlà mo ti ń gba tí wọ́n nítorí sọlọ zilkala ọlọ́run wo tọ́jú onídàá àhàlà bìkọ́rin sọ́ọ̀lì fi nẹ́là ètò kan lọ́rọ̀ ilé òjò rí wọ́n fẹ̀yìn ní kó lè mà láàyè. Àlàyé ayé ní sọ́ọ̀lì ayé nígbà ètò kan orí òjò òjò ọ̀gá ìní kó lè mà láàyè. Ó ní Ahlan, máa ń wúlẹ̀ máa rọra àwọn ọjọ́ tí wọ́n jẹ́ nire sọ́ọ̀lù jẹ́ nílé ń pààyàn lọ. Wọ́n rú ilé òjò òjò tójú wọn kù. وبين كل ملائكة وهو أجل صلى الله عليه وسلم يسعون في طلب الحديث بعفة وتوكل وسكينة وحياة يسعون في طلب الحديث بعفة wọ́n ní ẹ̀sìn àwọn náà àwọn ènìyàn wọn ń sáré láti wáyé wọn hadith bí ẹ̀ẹ́d pàṣẹ pẹ̀lú pé wọn ò ní wọ́n bì á lára wọ́n tàwọn kùnì wọ́n ń wá ìmọ̀ yẹn pẹ̀lú ìmọ̀ àpọ́nlé àti ìfarabalẹ̀ àti ìtìjú láwọn mọ̀lẹ́mọ̀ ha bá tó wá ní jàlá láti wọ́n ti ha ọ̀pá tó wà nínú jàlá ti àgẹ́lẹ́ ẹ̀ka ìlú. لهم المحابة والجلالة والنهى وفضائل جلت عن الحساب. àwọn ẹni tani wọn wá mọ àdéhùn ìfẹ́ fún alimọhábàtù ìbẹ̀rù wàlìjàlálàtù ìbàbàrà wọnúhà làákàyẹnú bẹ fún wọn kọfàbọrìlù àtọlá tó ti gbé jálá tí àníṣe tọ́ni ọkọ̀ ju ká tó ń kà rẹ̀ lọ wọ́n bí dáadọ̀ máa tajiri fìhé akọlà àmọ̀hún àzìká wà dọ́lómi dàmí ṣọ́kàdà rẹ̀. wọ́n bí dáadọ̀ máa tajiri fìhé akọlà àmọ̀hún wọ́n lè wà mí dáadọ́ máa bá jírí bì í àtìláàmù yìí kì í sí gègé wọn fi kọ̀ọ̀kan azga ọmọ wà lọ́lù ọlọ́lá ìdámi ṣùhàdá jẹjẹ àwọn ẹni tó kù jẹrì lọ. ó kẹ́ fáfá ìgbóni rẹ̀ kalẹ̀ lórí àwọn àhàdé ìjàgbélẹ̀ ọ̀rọ̀ yẹn. ẹlòmíràn wà tó ní dẹ́sí. ìgbà táwọn tó máa ń lọ ọ̀rọ̀ kàdí káàkiri tó máa ń lọ ọ̀rọ̀ kàdí làwọn ẹ̀yàn àwọn ọmọ ọ̀gá tó àgbọ̀ wọn sọ dà ní. aláàdúgbò tó ìpìlẹ̀ wà fi kọ́ yàtọ̀ lèdè ẹlẹ́mọ̀ nàbẹ yẹmọ̀ àǹtẹ̀ mọ̀ àǹtọ̀rọ̀ wọ́n ti wà àbúrò títà rẹ̀. Àwọn eléyìí ti ẹ̀kú lẹ́yìn tá a bá yọ bìdádùn yẹn kó nú ẹ̀ ẹ̀yin tẹ́ ń wá ẹ̀yin èèyàn mi tẹ́ ń wá ìmọ̀ràn àdìsá tẹ́bí káàkiri sallallahu alaihi wasallam mọ àtùnú wọ̀síwá kò mú mi sàwáì ẹ̀yin àtàwọn tó yàtọ̀ sí yẹn ìjọ nípa sàrà ẹtí lọ́kọ́ máa fi àyè sẹ́gbẹ́ ìwọ́n lọ́ọ́ káàdì òun lọ́ọ́ kọjọ́ sáàtì báyìí ló ní òbí jẹun ní nìkan kọ́ àti ọmọ àkọ́ ìwé ẹ̀rí bákan náà. bákan náà nínú àwọn àkàdé ìdánwà tó sì lẹ lórí wípé àwọn ọ̀lẹ́mọ̀ wọn lọ́la ju àwọn ṣùgbọ́dá òun ní hadith àbí ìmọ̀rẹ́ra àti àbí ìdám ládọ̀nà àdẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ́lá wọn ní dúkú bá dé bá sọ́ọ̀lì ràyìn náà. إذا جاء إذا جاء الموت طالب العلم وهو على حاله مات شهيدا àárín pàtí kàyẹn ní wàá òfin ọ̀tẹ́lẹ̀ ṣáájú ṣáájú. ìyẹn náà tẹ̀lé ní ọ̀yìn fìdí dà náà tòun ẹ̀ lẹ́yẹ́yẹ́ lórí Hilal ibn Abdurrahman Hanafi lọ́wọ́ àfẹ́wọ́ àbọ̀sọ̀rọ̀ òkú káyé. tọ́lá ni tọ́ lẹ́ni àdìsí tọ́gbà wá òun lẹ́ni àdìsí rẹ̀ máa ya pàṣẹ tó fi bẹ́ẹ̀ mi bẹ́ẹ̀. tọ́lá ti kú bá wá dé bá tọ́lá ti bàrẹ̀ àìlú ẹni tó wá mọ́ ẹ̀sìn tó ti wà lórí ìṣesí fún wámú ẹ̀sùn mọ́tà ṣàbíyìlá ó kúkú jẹ. láṣà kìí báwọn ṣọ̀hádà pọ̀ yàtọ̀ fẹ́ tó kú sí ibù lójà òkú ṣùgbọ́n kò tẹ́lẹ̀ yìí pẹ̀. sàbáwọn ṣọ̀hádà bí ẹni tí kù rẹ̀ tó tọ́wọ́ àti bẹ́ẹ̀ kù. àwọn ṣọ̀hádà ẹbí lè pa ilé jó pa ilé jó pa àgbógbó náà lò àbí léwó pa àbí ọfẹ bímọ ogbó lóye náà máa lọ ká àwọn ìtẹlẹ gbọ́dọ̀ gbé lọ kí wọn lọ sí o torí wàhálà ni ọsẹ lẹ mẹ o nínú àwọn ṣùkàdà abẹ́ni tí sọ́ọ́rù ìgbóná ọlọ́mpa gẹ́gẹ́ bá níbi sọ́lọ́lọ́ àtàlà sọ wípé àtọ̀ọ̀rùn ṣàhádà tó lè kú lè gbósùn ebi tọ̀hún kéèyàn bá kú pẹ̀lú ẹ̀ kéèyàn pé òní tọ́jú rẹ o ṣùgbọ́n èèyàn tọ́jú kó gbà èèyàn wá kú ti tọ́hún òtí tọ́hún èèyàn kúkú jẹ àbí sálù mú yẹn sálù yẹn fọlọ́lẹ́ ni ètùtù kan wọ́n tún níbi ìfún èèyàn wọ́n ní ìbẹ̀lẹ̀ yẹn gbà kú ikú rẹ̀ jò bí lọ́gbà kú nìyẹn fàwọn ohun tí a ń sọ sálápẹ tó pe àwọn ènìyàn ní ṣùhàdá yìí mọ èèyàn wá mọ lọ́wọ́ nǹkan tó dáa ní wàá tó náà sọ hadithi kan wá lórí ẹ hadithi kan lẹ ẹrí wọn ní apá kan wọn ní ẹtún máa ń sọ níbi hadithi yẹn pé kò sí láàrin ẹni tí wàá máa tàwọn àtẹ́lẹ́ ọlọ́run tó kò fẹ́ lọ lálùjẹ́ náà àwọn eléyìí náà pọ̀ wọn ni wọn tún mẹgbàá wà mí sọjá àdéhùn márùnún nínú hadith abdullahi ibn abbas wọn là ti sọ̀rọ̀ hadith yìí nínú ọjọ́ àwọn àìsàn tábà débi ìsìdámọ tó tọlù tọlù ìtọ́lé mọ ìrọ̀ àwa mọ àti bá mi já mi fani láàyè ṣùgbọ́n àwọn ènìyàn ẹni tẹ̀lé àbò wa tó ìsìlẹ̀ jù rẹ̀ ẹlòmíràn fi ti sàyẹn lóbi mọ̀ sáyẹn ẹlòmíràn fi ti sàáyìn nínú sáyé látọ̀dọ̀ àbí mọ́yàn àti àbí ìlà ẹlòmíràn tún fi èrè sáàlù rẹ̀ ọyọ nìkan kú látọ̀dọ̀ sàáyìn. èyí yóò gbà àwọn látọ̀dọ̀ àfẹ́ fún ìmọ̀ wọn ká ìgbẹ̀gbà wà rẹ̀ kì í sọ̀tọ̀ nìkan. إنما تتقصى في الأحكام وفي الحلال والحرام a kàn máa sọ pa rẹ̀ nínú àwọn ìdájọ́ àbí ohun tó lẹ́tọ̀ọ́ àbí ohun tó jẹ́ haram. bákan náà afáwa Abu Umar rahimahullah ọlọ́dúndé ti gbọ́ nínú hadith Ali ibn Asim látọ̀dọ̀ ìtúrẹ́lì látọ̀dọ̀ ibn abil hurayn wọ́n ní àwọn dàrúdà sọ wípé mọ̀rọ́ àlùkò ló wà mọ̀rọ́ wà àyìnlẹ̀ àyìnlẹ̀. eléyìí ẹ̀wù nọ́mbà mi kan kọ ọgọ́rùn-ún sí àti mẹ́tàléní ogójì wọn mọ̀ ní kéré onímọ̀rọ̀ wà wá ha ìlànà ẹ̀mí lẹ́sọ̀ bí jihad ẹni tí ò bá rí sí kéèyàn lọ lé kéwù lọ́kọ́ mọ̀ láàárọ̀ àbí nírọ̀lẹ́ tí ò bá rí sí jihad fọkàndínlẹ́kọ̀ọ́ sọ pẹ̀lú. kọ́lá ìròrí rẹ̀ gan kò pé kò nírò kò maa tí ọba á jẹ́ jihad kí ni ọba á jẹ́ jihad tọ̀dọ̀ nígbà jihad bákan náà nínú àwọn àṣàrò míì tí wọ́n wọ́n ní bọ́ọ̀lù àtúnlẹ̀ fún àbáṣe léèrè nípa kí ní jẹ́ jihad asáàrù mi lọ tẹ̀lé ìgbélé iná dọ̀ọ́yìn tó ní torí bẹ́ẹ̀nu sálẹ̀dù ẹ̀tọ́ ń pè ní láì gbìnà bí sùlẹ̀ wà wọ́n dọ̀ọ́yìn. ọ̀rẹ́ alẹ́ àdúlùkà alẹ́ àkẹ́yẹ̀rẹ́ mi lẹ́ jihad ọ̀rẹ́ jẹ́ sọ́ọ̀kà ẹ̀sìn ohun tó lórí ju jihad lọ mọ́ á ní wọ́n fẹ́ gbọ́. òun jẹ́ ọmọ àtọ́ náà ni pé ó ní mọ́ọ̀sì kọ́nà kọ́ mọ́sálásí pọ̀tọ́ àlébù fíjì àrọ́ ìdọ̀ ọmọ àwọn akọ àwọn èèyàn ní ogún pínpín mẹ́ wọ́n súnẹ́ta àti súnà Nabi sallallahu alaihi wasallam wọ́n fi á dẹ̀ máa àwọn èèyàn ní àgbọ́yé níbẹ̀ ṣùgbọ́n asàrò yìí lẹ̀ àtẹ̀lé hadithi ká kọ́mọ́sálásí wà kọjá àwọn hadithi tó lálàáfíà dáadáa àtẹ̀lé jẹ́ yọ ayé tó nú àwọn kan tó lẹ́sìn máa kó fún ẹ lẹ́yìn tó yẹ bá kú tán kan tó ẹ. bọ́dà àbá kọ́mọ́sálásí káàdì pé ibi tí wọ́n ní bùkátà ni wọ́n ti máa ti rìn márọ̀ torí kan sáwọn àti tó wọ́n kọ́ síbi náà ní bùkátà. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gba mọ́sálásí ní ìsìn pẹ̀lú gbogbo kòrò. ẹlòmíì lè wò yí kó múlẹ̀ sáà mẹ́ta wà sí ọgbọ́dọ̀ pé kọ́ máa tò lẹ́yìn. inú àtàkàtà tó wà nílọrin yẹn ó ti dé gbogbo agbègbè wa náà mi báyìí o. kọ́lá mi yà wọ̀ mo lè ká lè máa kọ̀ fún ọmọdé láti méjì òkè mo ti ń gba tọmọ òun lẹ̀ wọn yóò sì ti rọ táwọn máa sọ pé ẹ̀ka ló sùn nàbọ́ ló kò sówó kẹ̀kẹ́ tó lè fi mọ́tò láti ní wọn bá kọ́ mọ́ ọ̀rùn tó táwọn akọ mọ́tò láti ká kọ́ síbi tó ṣe tó wá ní bùkátà ni tí wọ́n máa fi àyè mọ́rọ̀ rẹ̀ àpàjùlọ irú tí wọ́n sọ̀rọ̀ tá a ń rí láwùjọ wa ó jẹ́ nǹkan tó burú gan. ẹgbẹ́ lẹ́la tẹ̀lé kúsẹ́kúsẹ́ ẹgbẹ́ sálábì lẹ́la tẹ̀lé kúsẹ́kúsẹ́ ẹgbẹ́ sálábì. àpẹẹrẹ kápẹẹrẹ. àwọn ajá ti gbé mọ́sálásí nìyí. wọ́n làwọn mọ́sálásí mi ò jẹ́ ẹ̀ ní rẹ́ẹ̀dì kan kí n jẹ́ fẹ́ẹ́ lò jàǹsùbá ìtàn lọ. àwọn ẹ̀ ló ti pọ̀ jù tí wọ́n rántí bá jẹ ọ̀dọ́ náà máa ń kú bẹ́ẹ̀ tí máa ń fa ìyọ́ lọ lọ. ṣùgbọ́n já sí pé tàdéwà ákìlì mọ́sáàjì lóòótọ́ àwọn òkùnfà tó lè jẹ́ wà. nígbà táwọn ọ̀gá bá láwọn oníwọ̀ fún táwa là nígbà láwọn tó dẹ̀ fi ṣe pẹ̀lú ọ̀rọ̀ mọ́ọ̀sì. wọ́n lọ lájọ́ pọ̀ ṣùgbọ́n tàwa bá ń gbogbo alẹ́ làjọ ń wọ̀ kú pọ̀ sẹ́lẹ̀ ẹ̀kẹ́ gbígbà láàbọ̀ tí wọ́n bá ti bá pọ̀ ṣùgbọ́n yọ̀rọ̀ burúkú ni wọ́n yẹ kó máa bà yẹn tó jẹ̀ jọ. sọ àwọn nǹkan bí ìtúndẹ láwọn nǹkan ládàdé yẹn dẹ́bi lé ṣe ṣé kí wọ́n máa kún fún yẹn lẹ́yìn ìgbà tí yẹn bá kú náà sí kó kọ́ kílásóòmù sí kó gbígi wọn yẹn àwọn nǹkan tó tẹ̀sí máa já nfààní ọjọ́ láéláé ìgbọ́n tó gbé mọ́sálásí àwọn aṣọ di ẹgbẹ́ à nígbà wo tó ti dé ó dàgbà ẹgbẹ́ mi náà tó máa sùn lẹ́yìn ọ̀kan náà àwọn ọ̀gá àrígbà láti wà nílọ̀rọ̀ wọ́n láìkì irun tí àwọn oníjàmbá àti máa ń ṣe bí àwọn ẹlẹ́gbẹ́ yìí. níbi tí wọ́n fi àwọn wọn sáàrin ya máa lọ ìjókòó wọn. wọ́n á ní ìgbà tó wọn wá rí bẹ́ẹ̀ ó ti jẹ́ bẹ́ẹ̀ fi ṣe akéde mọ̀ ń bẹ fún yóò tó lẹ́yìn ẹlẹ́gbẹ́ dé nìyí wọ́n máa ń yẹ ẹ̀yẹ̀ kí wọn lóore kọ́ máa fi àmì nara yín yọ máa lọ aláti ìbàdàn lẹ́nu kí ó jà wá ní ọmọ wa ṣe àmì nara fún Ìlọrin tí wọn máa béèrè pé ta ni wọn ń dàbí olú wọn wọn máa ní ọmọ lẹgbó kẹ ní kàtà ọmọ lẹgbó àìlọrin ètò lẹ́yìn àṣà náà ti fẹ́ bí àwùjọ wa náà níbi nígbà tí yàrá ti kéwú náà báyìí ìlà mo tó kù náà ní kí lẹ́yìn náà ti lè mọ́ mú káwọn èèyàn máa tó sẹ́yìn rẹ̀ tí ọba ajẹ́lẹ̀ mọ́ mú tí èmi jẹ́lẹ̀ mọ́ mú tí gbogbo ajẹ́lẹ̀ mọ́ mú. yọ kálukọ́ padà wẹ̀yìn kò ní rẹ́ nìkan kan mọ́ mú ọba ti kọ́ ọmọ kan fún rẹ̀ náà ni àbí ọba kí òun tán àbí ọba pè òun tán fún rẹ̀ náà ni ó ti kọ́ ọmọ yóò sì wẹ̀yìn kò ní rí tó dá. ọlọ́run náà sọlọ bá ti já sí fáwọn náà ní wọn ogún náà nígbà aláàbọ̀ náà ní gbogbo láti ní mọ́sálásí wa kí làgbà aláàbòsí. káà sọ pé òun náà bẹ́ẹ̀ ti ṣe jẹ bẹ́ẹ̀ náà ilé náà bẹ́ẹ̀ òun náà ti jẹ bẹ́ẹ̀ náà ọjà ti máa ń dín bùkátà sí. sọ̀tà bá dín bùkátà sí ìyá máa kọ́ ìmọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ á máa sẹ̀yìn mọ́rọ̀ rẹ̀ dáadáa gbogbo ẹni tó mọ sọ tọ́lá ti pé tọ́lá yẹn wá lòsùn náà náà lọ́sìn máa jẹ́ ọmọ ajẹ́ sáláfí o à ọ̀sán pàdé ayé bẹ́ẹ̀ o tọ́lá bá tún ṣe wàhálà lórí ọmọ àgbà ọkọ mi ọmọ àwòdì káàdì ti sẹ́ńdẹ̀ ti gílóògù tó tọ̀gbé wàhálà ni wọ́n tún máa gbálẹ̀ àwọn èèyàn lè ìwọ́mù ìwọ́n nìkan wọ́n bì irú èmi nìkan ti dágbé ní ogójì ọmọ ẹ̀sẹ̀ lẹ́tọ́ fẹ́ lọ gba àbí ìyẹn bá mọ ohun tó wà ń bẹ̀ ní èèyàn ní ìbéèrè rẹ̀ lórí bí kéèyàn fẹ́ lọ mú ìwọ̀ lálárí tìtì báyìí kéèyàn kó bọ́ rẹ̀ lọ́rùn agbára òsìkà. ọba ti lọ mi ní ọba rí yẹn tó lè àṣìṣe yẹn bí àwọn àtàwọn àdúgbò èèyàn kẹfà yọ kẹfà dà di yàní kálù ni. ọjọ́ fún yẹn pé tá ń rìn mí. wọ́n máa gbé lọ́dún wọ́n bá ní bùkátà rẹ̀ sí kẹ́kọ̀ọ́ bá sì wáá sí ìdúró fẹ́lẹ́ yìí lọ. wọ́n lọ kẹ́ ọmọ ya nígbà wọn wá dọ̀wọ́ ni tí ló fi ń da táwọn ẹni tí wọ́n ń kọ́ mọ́sálásí tí wọ́n sì fi wọn fẹ́ máa fi mójú tó lẹ̀. wọ́n kò rí bẹ́ẹ̀ síyàn lèèyàn wàá lọ darẹ̀ láàbò. tóbi kán bá ní bùkátà sí káwò dáadáa bí wọ́n bá ní bùkátà sí wọ́n gbé bẹ́ẹ̀ gbogbo alẹ́ ti fọwọ́ fún wọn káwọn sọ yìí bẹ́ẹ̀ débi ní wàá jọ wá sí ni àbí ní ní ṣé ní fẹ́mi máa dọ́ra bẹ́ẹ̀ ọgbọ́n ọ̀sẹ̀ tọ́lọ́ fẹ́ lo kálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ yìí. ọ̀dọ̀ àwọn èèyàn lè pọ̀ tí wọ́n kéwù ṣùgbọ́n èyí tí wọ́n ń pọ̀ jù ó lè dé yẹn kẹlẹ́ wọn máa pariwo láàrin àwọn tó kéwù yìí. kódà káwọn èèyàn yóò kọ́ ọlọ́ọ̀kọ́ mọ́sálásí tí wọ́n nílé kéwù má bọ̀ bí ṣe máa ń ní ẹwà àdúgbò tá a máa ń wà yìí. ẹ̀kẹ́ rẹ nìkan òun làwọn èèyàn àwọn èèyàn yẹn yóò sì tún níbo mi tọ́lọ́wọ́ bá lè jẹ́ ọlọ́lọ́ àwọn èèyàn sí o. ó lè jẹ́ pé tí gbogbo ẹ bá díjú tó dójú ẹ̀ ẹnìkan bẹ́tẹ́ lè ké ìjọ yá ìwọ. tó ti pé kò ní rọrùn fẹ́ lómi inú wọn yẹn ìwọ́n kẹta sọ pé ojú kẹlẹ́ yìí pé èmi fẹ́ jẹ́ lè mọ́mú fẹ́ jẹ́ kínní ìjànjà ẹ̀ tòtòrí bẹ́ẹ̀ kásá kí èsì abala yẹn dáadáa. wọ́n á yẹ pé asàrò yìí lálàáfíà ni bàbá dà ọkọ̀ mọ́sálásí ọmọ akáwé ọ̀fàrà yìí ló bẹ́ẹ̀ àti sunna àti àlùfíkì àti díìlì orí mọ́sálásí yẹn kó tún pọ̀ jù báyìí tún pọ̀ jù wọ́n á fẹ́ wúlò pàápàá jùlọ àwọn ẹni tó ń gbé wá wọ́n èsè kùtà bá rárá ká sọ ọ́ ní kúmọ́ kò sí àbójútó kankan ní ibi wọn lọ gbé mọ́sálásí fáwọn mọ̀tẹ́lì ọ̀hún. kéde bá a fi ń sọ̀rọ̀ gbéraga nígbà tí wọ́n fún ọ̀sáàtò wa ní wọ́n fi lè pàpò tí wọ́n sàgbẹ́ kẹ́ káwọn bá tún rí bòmí ẹ dákun tí wọ́n bá rí bòmí tó ta ni ó lò èyí sì gbéraga fáwọn nìkan làfa ta ló fẹ́ lò. èdè bá fi ń sèkè àgbẹ̀ sí ọ̀rọ̀ asẹ́ nìkan bẹ́ẹ̀ ni tani ó lò ṣé dáadáa wá lẹ́yìn sábẹ́ káyì àwọn tó ti ṣe náà fíìmù ọ̀gá dìdù níyì wọn ò bẹ́ẹ̀ bì tọ́lá ẹni tí ó fi ìmọ̀ ọ̀rọ̀ yẹn gan-an ní kókó níjọ́ kìíní àná wọ́n á máa sì dẹ́wò. kọ́lá mọ́sálásí wa jàmáà tún bẹ̀ ní bàbá wa sí ẹ̀ẹ́dẹ́gbẹ̀mí sí kí orúkọ tó jáde láyé nígbà tí bàbá wa jà máa ń tó kúrò kọjá lọ ní bàbá bàbá wa jàmí gbà tí wọ́n lọ ọlọ́run kó bá ní kẹ́wọ̀n wọ́n lọ ni wọ́n káwọn bàdá mi lọ ọ̀gàdà wọ́n lọ sí ìdánwò fún wa wọ́n tó di tí wọ́n padà á mú akóró ìyẹn bàdá wà káyìí kó tó padà mú wọn. tẹ̀lifí mùtábà wà ní. ìdílé yìí kẹ ẹ gbàdéró ti pọ̀ nígbà tá a ti fi ẹ àtò amúmi wa bàbá bu wàtà láàfù. àbí ṣébí àwọn tí ìsáàdù wa ṣe ṣe tí wọ́n lọ ìpàmọ́ tí wọ́n lè jáde lọ rẹ̀. ìwọ́n tó bẹ̀ sọ nínú gbó lọ́mà lọ gbé ìṣẹ́yìn kí o gbé bẹ́ẹ̀ náà tó máa sọ pé ó fún àbọ̀ lọ́ọ̀dún lá. alẹ́ nínú ọkọ̀ tọ́lọ̀ rẹ̀ gba lé àwọn ọmọ káàkiri ẹ bá wà lé kéwù mo ti dé bẹ́ẹ̀ báyẹn bá mọ̀ la ilaha ẹ bá àwọn kẹ́kẹ́ máa bẹ̀rẹ̀ láwọn ọdún bẹ́ẹ̀. tòtò níbẹ̀ bá sọ̀rọ̀ sọ díẹ̀ yẹn ó yẹ kó ti yé wa káàbá ti ní bùkátà sí ẹ ní wọ́n máa gbé lọ nígbò míì tí wọ́n lọ gbé lọ torí síkúlẹ̀ ní ọjà sí nígbà táwọn ẹni tí ṣe súnlẹ̀ táwọn ọdún mọ́tò á kalẹ̀ ẹnì kan máa gbé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ̀ wọ́n máa lọ lù sọ́wọ́ á dá ni kọ́ká máa ní kẹ́ làwọn ayò bí kẹ́nìkan lọ pé sẹ́ẹ̀dì ẹ nígbà tí wàhálà lùkù rẹ̀ kẹ́sì máa lọ́gbọ́n rẹ̀ kí èsì máa gbọ́dọ̀ àwọn bíjà yìí náà kọ́ má gbọ̀n kẹ̀kẹ́ kí làákàyè rẹ̀ ọkẹ́ wà mt ọ̀dẹ̀ pè rẹ̀ dùkọ́ máa lọ kó ìkókùkò sínú ẹ̀ lọ. ẹ̀kẹ́ ọ̀tẹ̀ já kéèyàn tẹ̀ máa rí kẹ̀kẹ́ gbọ́ ẹ̀kẹ́ ni nígbà tó wò ó pé kó máa lọ tàlímù tẹ̀blíkì mọ́kùn kẹ̀kẹ́ sórí kí wọ́n dẹ̀ ti bí rẹ̀ ọkẹ̀ wà lásán lẹ́yìn kó kírun kó bóde kí wọ́n máa nígbà tó rí yẹn gidi tó gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. sọtòrí bẹ́ẹ̀ yóò jà sí pa ní bùkátà sí ká bá ní bùkátà sí ká ṣe dáadáa pọ̀ nù rẹ̀ ó wà bẹ́ẹ̀ yìí pẹ̀lú ọba kọ́ mọ́tà sí kọ́lọ̀ òdìdílé kan ọlọ́dẹ ti máa kọ́ fún lálẹ́ sọ́yọ́. nínú àwọn àhàdí àbí àwọn àṣà wọ́n ní àbúrò dàmdà wọ́n lọ sọ báyìí pé mọ́mí àhàdì ìyá àbùdù ìlànà masjid lẹ́kàìrì yàtà àlámùhù àwọn yóò àlébù kò sí ìyàtà tí a ti lọ sí mọ́sálásí làárọ̀ òrèrè kan tó fẹ́ lọ kọ́ àwọn yóò àlébù àbúrò gẹ́gẹ́ lọ́fẹ́ lọ́mí kọ́ ẹ̀ ẹ̀ là kò sì bàlẹ́ fún àjùmùjáde àfi wọn kí wọn kà kọ́lẹ̀ ẹ mujahid kú ládàá ẹni tó jagun láàyè kọ́lé mo ní ìlú àkọ́ àníbọ̀ kọ́lá kò ní dé àfikọ́jà ní tí wọ́n kọ́rọ̀ ìgbélé yìí náà lẹ̀ sọ̀rọ̀ wà ló sálẹ̀ lórí ẹ̀ tó ń pè ní harry usman abdulhamid ẹ lọ ní abáwọlé mi ìdáwọlé ẹ ní pé mo ká àti sọ́ọ́ ní fún wọn pé ó gbà wọn àhàdì sọ́fẹ́ máa fún àwọn ìlànà láti lọ lórí ṣùkádà kò sí kankan lọ́la làbíà ẹ kò sẹ́ni bẹ́ẹ̀ni àwọn olùmọ̀lọ́lá ṣùgbọ́n bíi pé wọ́n ju ṣùkádà lọ́pọ̀ ọ̀rọ̀ wọn ti yé bẹ́ẹ̀ náà ẹnu ọ̀nà àbáwọlé mi ìdáàbò wọlé sí òun náà ní báàbò díkì hadith Safwan tó ní asal ìfàǹtì láìpẹ́ ọ̀kẹ́ wọn sàhárà tí wọ́n ń pè ní Safwan bùn asal atúmọ̀lẹ́kùn hadithi rẹ̀ wá nípa àjùlọ tó wà fún ọlátúndà fúnmọ̀. wọ́n ní látọ̀dọ̀ zero bọ́dọ̀ fúnmẹ́jì. جاء رجل من مراد يقال له صفوان بن عفان إلى رسول الله صلى الله عليه وسلم هو في المسجد متحدث mọ̀tẹ́kìn. náà wọ́n ní ọkùnrin kan wá láti mùrádì mùrádì èdè fáwọn asúmọ̀ rẹ̀ sí ìsúmọ̀ fún lò àná ọwọ́ láti di mùrádì mo tá a máa ń gbèrò èsì bẹ́ẹ̀ o lọ́wọ́ lọ pé gbogbo ọmọ bá kẹ́kọ̀ọ́ ẹni mùrádì lásán ìmọ̀ kí ó nínú àwọn ilẹ̀ yamọ̀ òun ni mọ̀rádì lóòótọ́ wà ló fi kọ́ ìtumọ̀ mọ̀rọ̀ láta àràádà yòrìdú ìràádà tá mòrìdú wọn mọ́mọ́ra ìgbélé ìdú ló ń pè bẹ́ẹ̀ wọ́n ní alákùnrin káwá láti mọ̀rádì wọ́n forúkọ rẹ̀ ní sọ̀fùwá lọ́nà àkùsà alọ́tọ̀ ìdíjọ́ lọ́wọ́ sọ̀lọ́lọ́ àlùsọ́nà wọ́n tẹ̀ bá àdébí ìdúró mọ́sálásí lórí asọ̀gbọ̀gbọ̀ òkú pàtó tó jẹ́ tòun ti ọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àlùsọ̀lọ́. قال قلت يا رسول الله إني جئت أطلب العلم قال مرحبا بطالب العلم إن طالب العلم تحف به ملائكة وتجرده بأجنحتها ويركب ويركب بعدها بعدا حتى رعدوا إلى السماء الدنيا من سكهم لما يطلب فيما لما لما يطلب فما تطلب قال قلت يا رسول الله لا أزال أسافر بين مكة بين مكة والمدينة فأبتلي عن المشي على الخفين نعم نعم ọdí eré òṣìṣẹ́ ọlọ́run èmi wá láti wá kọ́ bọ̀ yìí níbi báyìí náà gba òfin hadithi yìí kọ́ ó jẹ́ hadithi tí ń sọ láti ń bẹ fún rihlatul ilmiya ìpínyà lè tọ́lá fòlù láti lọ sọ̀dí kéwù náà ṣùgbọ́n yẹn máa wáyé ń tọ́ bá kéwù gbogbo òlú rẹ̀ náà pẹ̀lú gbogbo kéwù táwọn afáàbí bẹ́ẹ̀ lù yín bá mọ̀ àwọn afáàbí ọjọ́ àlùsùn bẹ́ẹ̀ mọ̀ wúyò lóò ti kéwù tọ́jọ́ wọn náà kò lè lọ ọdún ní ìfowópamọ́ kéwù sí. sọ ìmọ̀nyé ká àfa rẹ̀ àkọ́kọ́ yẹn ọmọ ọmọ lọ sí àfa mọ́ kó mọ fẹ́ máa lọ gbé báyìí wọ́n sọ̀rọ̀ nǹkan àdúgbò wọn ni àtọ́májá àdúgbò báyìí ọ̀pá àwọn èèyàn báyìí báyìí bẹ́ẹ̀. tọ́ ó ní mọ ìmí dé o láti wá máa kọ́ ìmọ̀ ìmọ̀ ni wọ́n á kọ́ wọ́n ní olójijì ọlọ́run sọ̀rọ̀ lọ́wọ́ sọ́lá wa sọ fún ẹ̀ nígbẹ́ mọ́ yẹn ní pé máràbá o ìwà akẹ́kọ̀ọ́ olùwà ìmọ̀ máa wọlé o níbẹ̀ yẹn a sì máa rí i pé àtẹ́ńtọ́ bá jẹ́ tó wá jẹ́ lọ́dọ̀ rẹ̀ kọ́ yẹ kọ́ yẹ pẹ́rẹ́ student táwọn tiẹ̀ wá ẹlòmíràn wá ìwòwò ti wáyé ilẹ̀ kásàpọ̀lé rẹ̀ òjíṣẹ́ ọlọ́run sọlọ́lá ẹ̀sẹ̀ láwa ń sọ fún yí pé.

níbi wọn ti nífẹ̀ẹ́ sí ohun tẹ́lẹ̀ yẹn ń wáyé. ọmọ ìṣe ìṣàtẹ́tùlù ìṣọ̀lá àdìkílẹ̀ wa ń fi gbà ní kí ni mo tọ̀ wá kọ́. arákùnrin yẹn wá nílò ìṣìṣẹ́ ọlọ́run. láàzàl kò sáàfin o èmi ọ̀rẹ́ bí ìgbò mo máa ń tẹ́lá kúrò láàrin mọ́kà sí màdínà. máa fẹ́ kó fún mi nídàájọ́ ẹ̀sìn tí ń bẹ níbi alimọ́sí alọ́lùfẹ́yìn. pípa ìgbọ̀nsẹ̀ méjèèjì ẹ̀wọ̀n fẹ́ tọ́jú àrìn àjọ máa ní bùkátà lẹ́yìn ìyàdì tẹ̀kúrú fi ni mo ṣàkọ́ ìdàkàrẹ̀ láàbì wọ́n ọ̀hún sàǹdì ṣùkúrú ويمسحه كلما أراد أن يتوضأ تكون فيه مشقة وهلما وهمه خذوا من الخير فقهية المشقة تجلب التيسير لنا القواعد الكبرى وضوع كقناة القواعد الكبرى الخمس أو قاعدة مارد الطبي الأمور بمقاصدها gbogbo ọ̀rọ̀ gbogbo ó ní ṣe pẹ̀lú àníyàn. kọ́ńdà kejì المشقة تجلب التيسير المشقة تجلب التيسير ibi nǹkan tó bá lè fún ara rẹ̀ náà ní wájẹwò ìkẹta àdọ́rarú yuzaani ìnira gbọ́dọ̀ gbé kúrò ní ooru bákan náà àlìyàkínú láyà gbóòló bíṣẹ̀t iyèméjì kò lè kúrò abẹ àbúrídájú kò lè kúrò pẹ̀lú kíni o pẹ̀lú yẹmi èyí tó wá kẹ́yìn bọ̀ wọlé kíni o pẹ̀lú àádátú mùsàkìsà kẹwọn tó bá jẹ àádá nǹkan á fún un ní ìdájọ́ yìí wọn fi náà àlùmọ̀ọ́rù ọ̀fán kẹlùmọ̀ṣòro tó ṣàkóso. ìwọ́n tá a bá ti mọ̀ nínú àṣà nígbà tá a kúkúrẹ́ nìkan tó sọ ń pa ẹ̀ ọ̀dà bíi ṣẹ́rùtù náà nìyí. àṣàyínú kẹta máa ń lò ní nígbà tí ọba kú ti sẹ́ni kan tó dẹ̀ tiẹ̀ sọ pé báyìí ká fi mẹ́ ádàbí má náà ni. tó nípa bẹ́ẹ̀ ní ohun tí wá fún nìyẹn mo fẹ́ kẹ́kọ̀ọ́ nípa bóun nìyẹn ti máa fa ìbọ̀sẹ̀ méjèèjì nígbà tí ẹ̀ bá ti wà ní ìmọ̀ra. ọ̀nà míì tí hadith yẹn tún gbà wá látọ̀dọ̀ sí náà ni mo afa yẹn ni afẹ́tù sọ̀fù àná. قال قلت طلب العلم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الملائكة تدع أجنحتها لطالب العلم رضا بما يطلب. طب قل ما لو ما صفى مع السائل قل كل هذا واحد قال بيت لا تقيمه ìyẹn wá lébi gbọ́ tó jíjẹ ọlọ́run sọlọ lọ́wọ́ sálámà ń sọ báyìí pé ìnàlùmọ́lá ìkàdà nánájọ́ àwọn màláíkà fẹ́ẹ́sọ̀ wọn á jìn hàkà á lẹ́tọ́ ẹlẹ́bi rẹ̀ wọ́n máa ń gbé yẹn wọn kalẹ̀ fẹ́ni tí wọ́n mọ̀ rí lọ ìmọ̀ ìyàtúlómù láti yọdún sí ohun tí wáyé bẹ́ẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ àwọn eléyìí náà látọ̀dọ̀ sí nínú àwọn ẹgbẹ́ àwọn àmì ìdòdó wa náà látọ̀dọ̀ sí rúbùn ṣùgbẹ́sì yẹn náà ó ní bọ́lá ọba sọ fún àdàmà àṣàlẹ̀ alimọ́ra ọdí wọn wá ní àdékí ni wọn tó wá sí. kúlìtù rẹ̀lẹ̀tàn àǹtírí lónìí ṣùgbẹ́yì ابتداء العلم قال فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من خرج من بيته ابتداء العلم وضعت الملائكة أجنحتها ردا بما يصنع. Aha, a lè bí àwọn àhàdìsí ó wá ní àwọn oríṣiríṣi ọ̀nà. ìyẹn ní pé àníyàn tó gbé mi jáde ni àti wáìmù ọ̀rọ̀ àníyàn. زيد بن حبيب قل ما لما فعله مع السال المراني أنا قال هذا كله بوا أنا بين إيه بتي بوا العين أول كده نظام بني المفعول مفعول كده مفعول لأجله sọ̀rọ̀ náà máa fi lámú ó sì fún dọ́sílà bẹ́ẹ̀ láti wá wá ìmọ̀ ìmọ̀ wá fún. àlẹ́ àtọ́bá ti pé òótọ́ wá fún nìyẹn ọ̀rọ̀ ìmọ̀ ni èmi gbọ́ òjíṣẹ́ ọlọ́run ti sọ wípé mọ̀nì kọ́rọ̀ já mi ń bẹ ti ṣe iye mo tẹ̀kọ́ àlẹ́ ẹni tó bá jáde nílé rẹ̀ láti wá ìmọ̀ àwádọ̀ ájílù mọ̀láyé ká àwọn mọ̀lẹ́kà máa gbé ájílù hàtà wá gbé yẹn wọlé orí ìdọ̀ ọ̀bì máa yọ sùn náà láti yọ ọdún sí ohun tí ẹni rẹ̀ ṣe ọ̀nà ẹ̀mí tó gbígbà wá látọ̀dọ̀ sí ìrùkún ìfọ̀mẹ́sì yìí náà ó ní gàdá tó ala sọ̀tún wá ní mọ̀nà àtẹ́lẹ̀ ẹlẹ́mọ̀ràn ní láàárọ̀ kùtù hàì mọ̀jí bá ẹjọ́ pẹ̀lú sọ̀tún wá ní mọ̀nà àtẹ́lẹ̀ mọ̀ á sọ pé mọ̀jí àmì kí ló wá ṣe níwòyí wọ́n tún máa dáhùn pé ìtìkọ́ òní àìsí ìmọ̀ ní wà. ọ̀kọ́ ọ̀la ọ̀la ò bá ṣòro. ọ̀ torí bẹ́ẹ̀ Abu Amr rahimahullah yẹ ibùdó abdulbar wọ́n lè tẹ̀lé hadith Safwan ibn Asal hada àwọn kan sọ fáti sùgbọ́n kókù látọ̀dọ̀ àásù àwọn kan ní hadithi marfu' dàlọ́ síbà ń sọ sálẹ̀ almuhim hadithi Asal Safwan ibn Asal hadith sahih hadith tó gbádùn ó rí lẹ̀ kọ́dà mahfuz àdéhìsì tá a lè gbà wọlé tá a lò àdéhìsì tá a lè gbà wọlé tá a lò ní nítorí pé àlẹ́ haúsá kò lọ́gbà wa tó yapa sí ohun tí kíkọ́ tó mú wa gan. bákan náà mọ̀rọ̀fọ́ àdéhìsì tá a lè gbé dọ́dọ̀ àdébì ní sallallahu alaihi irúfẹ́ àdéhìsì yẹn gbọ́dọ̀ fi làákàyè sọ. sọ́wọ́n ní Sufyan ibn Uyayna òun sọ pé àdéhìsì mọ̀rọ̀fọ́ kò ní. nínú àwọn ẹgbẹ́ wa mi ti ọdún wa ọdún Sufyan ibn Uyayna ọgbọ́n pálábọ̀dọ̀ Asim ibn Abi eh, Najud olùgbàsí rà ti sọ yìí pé. أتيت صفوان بن عسال المنادي فقال ما جاء بي فقلت بتقاو العلم فقال إن الملائكة لا تدعو أجنحتها لطالب العلم رضا بما يطلب قلت حاك بنفي مسح على الخفين طب هاري قلنا على ولا ما قال الله عسال المرادي أنا كلا واسي ودي بيت ما واسي قمني يا سما هاري بيو يقول له دلو كذا جاء ملائكة wọ́n gbé yẹn wọn kalẹ̀ fẹ́ni tí ń wá ìmọ̀ láti yọ ọdún sí ohun tí ń wá ìmọ̀. kí ni wàá ní ohun tí wọ́n fẹ́ kọ́ ni ọdún bẹ́ẹ̀ ni ọ̀hún wá síbi lẹ́bi bóòlù yẹn ti fẹ́ máa pa ìkọsẹ̀ méjèèjì wọn á sẹ sọ hadithi ìgbọ̀nsẹ̀ wọ́n fi èyí pé inú kẹta gbọ́dọ̀ dì mú nínú àwọn àhadithi ẹnì bá máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà ìwọ́n bá fẹ́ máa sọ nípa àlùmọ́dà mọ́dà tó alálùkù fẹ́ẹ́ gbèdéke owó lálé fi ṣe kíni o lálé fi pa ìbọ̀sẹ̀ nígbà tá a bá dé wọn. sàwa àkáàdé lùmọ́ fi hu mùsàfẹ́ra am hàdìrò bóyá ní tí ọwọ́ ìbọ̀sẹ̀ bóyá tíráfùlù àbí kò tíráfùlù kò sí bẹ́ẹ̀ ti sọ tẹ́ẹ̀ ní ibi àfa àwọn asọ̀fún wa lórí àṣà yìí ẹnì kan máa ń sì béèrè lọ́pọ̀lọpọ̀ nínú béèrè kan máa ń fi wá pé tàbí òkú wa ní hadithi nípa ìmọ̀ọ́sẹ̀ kò sí ká má dàpọ̀ wọn sí. ìmọ̀ọ́ká dákọ̀ àlùkí ọ̀gbìn ṣọ̀lá rọ́dí ọlọ́run dára á. a níyẹn ń sàlàyé peter bá ti wà ní gbọdọdọ àti sàlùwàlá ká tó wọ fún alẹ́ dẹ́gídọ̀ a lè pa abasaba níbi ẹsẹ̀ akẹ́kọ̀ọ́ mi pa ṣùgbọ́n tá a bá fẹ́ sọ̀rọ̀ mọ́tà wo la lè fi wọ̀ ìbéèrè yẹn gẹ́gẹ́ àwọn ni sọ̀fọ́nù fún ní ansa àlùfáàlù bíi àdébí sọlọ́lọ́ àlùfáàlù àwọn sọ̀sọ́lá ń tẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ yìí pé ẹ̀ńtọ́ bá jáde ní àjò ńkọ́ ọjọ́ mélòó ni ó lò ọjọ́ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́ta àti kéde òru mẹ́ta sùgbọ́n ẹni tí ń gbélé sẹ́yìn òun kan mọ́sálà bóò láti ka àkókò yìí béèrè yẹn ọ̀yà ẹ̀jẹ̀ ọba dáhùn rẹ̀ ọ̀dáhùn rẹ̀ ni. àkókò tí a fa yìí bóò láti máa kà. náà ẹ̀sọ́ bá ti fẹ́ dáhùn ìyọ́kẹ́ ló wọ́n dáhùn náà ọwọ́ yìí ń bọ̀ ọ̀dà fáà ọ̀gbọ́n. tàbá ti kírun láti máa kà ọ̀rọ̀ kan là bá òṣùpọ̀ sọ ṣùgbọ́n alẹ́ láwọn wá fèkó àwọn ní òrùta láti ṣe náà láti wá fi kà náà. هذا هو nígbà tá a ṣàlùwàlà a sì wọ kófì wa àbí sọ́ọ̀tì náà làwọn máa ń wọ̀ àwọn apá pípa ẹ ní òlé onídìí kan máa rán mi sí o. Tani ọ̀pá fún mi? Ọ̀yà ẹ má jẹ́ ọpẹ́ ẹnìkan pa onídìí ọwọ́ méjèèjì ọwọ́ kan ẹsẹ̀ kan ọwọ́ kan ẹsẹ̀ kan ẹ má dára yín láàmú ọwọ́ ọ̀tún níbi ẹsẹ̀ ọ̀tún ọwọ́ òsì níbi ẹsẹ̀ òsì ọlọ́ ìgbé láti bẹ̀rẹ̀ ọmọ níka ó sì gbé débi báyìí bí òkè bí báyìí ọba tán o. ẹ mọ̀ fún Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu ó tó wáyé pẹ́sì ní ṣe pẹ̀lú làákàyè ìsàlẹ̀ lẹ́ àbá máa pa ẹsẹ̀ ní òkè ìmọ̀jìjọ́ ọlọ́run orí tó àwọn aṣọ yìí gbégbó lábẹ́rẹ́ sí ní kájọ́ mẹ́ta àbíjọ́ kẹyàn òun náà ni àkókò gbàdálùwà lábájá. lápẹẹrẹ nísì kálí yẹn wọ́n bọ̀sẹ̀ nígbà tó ti sàlùwà lásán tọ́mọ akírun lọ ọjà èsì ìsíwàlà àkókò tó bá kọ́kọ́ já wọn bá nìyẹn ti yé bẹ́ẹ̀ sálùwàlá já tọ́wọ́ sálùwàlá mi dẹ́sẹ̀ tọ́sí pọ́kì padà pa á lásán ni ìgbà yẹn láti bẹ̀rẹ̀ sí ní ìkà ó ti kílíà díẹ̀ tọ́tọ́rí bẹ́ẹ̀ ká ká ká ṣe àkíyèsí abala yẹn dáadáa bí afa osmond ti sọ tẹ́lẹ̀ gbọ́pọ̀lọpọ̀ wa bí a ti mọ̀ ọ́ sí nìyẹn ìgbé tá bá ti wọ̀ ọ́ ká máa kà á lọ ni sọ̀rọ̀ bó ti ń sìn ṣùgbọ́n ohun tí àwọn olùmọ̀jọ́ yé wa náà ní í pé ìgbà sálùwàlá kọ́kọ́ já yẹn táwa sálùwàlá débi ẹsẹ̀ tá a fọ́ sẹ́mọ́ káfí kí ni o káfí ọ̀pá ẹsẹ̀ ìgbà yẹn láti máa sá bóyá oníjọ́ kẹ́ni torí ipá gbélé bóyá ọlọ́jọ́ mẹ́ta nítorí ipá wà lájò kí ló sì jẹ kí ló lè jẹ ká yọ fún fìlẹ́sẹ̀ jàǹdàbà ìwé yẹn yàgbẹ́ èyẹ sùn èyẹ tọ̀ kọ̀ bá jẹ́ náà lẹ́yìn kéèyàn ọ̀sáàmà ọ̀sàrà oṣù débi ẹsẹ̀ kó tún ṣe kí ni o kọ̀ǹkọ̀ǹtínú ìmà ìmà pa lọ. kọ̀rọ̀ bó ti kí àdé ẹ̀ báyìí tó gbogbo àlàyé yẹn lẹ́kùnrin rẹ̀ wò lálẹ́ tó sọ́lá ń ṣe fún afáwà sọ̀kọ̀ wà lọ́nà àtúnṣe àti rọ́ọ̀dì ọlọ́run sọ̀lá àná. bákan náà nígbà táàkùkù wa ti nípa kíyẹn jáde láti lọ kọ́ ìmọ̀ ṣùgbọ́n kí ẹsẹ̀ pé tùmọ̀ rẹ ni pé yẹ kí ẹsẹ̀ jáde o èrè pé wọ́n wí nìyẹn o kí yẹ wá ṣe jáde ìdí mẹ́lẹ̀ yìí náà ẹ̀ka tí débẹ̀ lónìí yẹn eléyìí kí kẹ̀dí rìnrìn àjò pé mo fẹ́ lọ kéwú yẹn clear torí ti yíyẹ tó lóun ń tè jáde yẹn títí di ìsìnkú sí ń ka fásíà rẹ láti twenty years náà ló dẹ̀sí wa kò sí yàtọ̀ ìwé lèyí kan kẹ̀dínwó sùn ibi mo ti lọ sọ́dọ̀ olùmọ̀ ti lọ yìí tíra tí mo fẹ́ lọ kọ́ kùlókùlù kọ̀ọ̀rọ̀ mi mo fẹ́ lọ ké tọ́lá gbọ́dọ̀ làákó kíá mo fẹ́ parí iye oṣù tó bá gbà irú àwọn ọ̀jáde tó súnlẹ̀ kì í bẹ́ẹ̀. báyìí kó ti níyàwó ó ti gbóúnjẹ lẹ̀ fúyàwó rẹ̀ àwọn ìjáde ilé ti tọ̀nà dáadáa ọ̀tọ̀ súnmẹ̀ dáadáa báyìí pé kó jìnnà ọmọ àlọ́ ọmọ akékeré o ọmọ àbọ̀ ti kílíà àwọn ló ń pè ní tó ní àìmíyà irú yẹn ni àwọn àdúgbò ẹ ọba àti ìsìtáwọn lọ lẹ́yìn ti sáré níjòkó mi báyìí ni ti di mi náà. ẹgbẹ́ ojú ọlọ́kọ́ lọ́dọ̀ olùmọ̀ ni ẹgbẹ́ oṣù kájí mo ti kódà mo ti gbé ogun jẹ́lẹ̀ fáwọn ará ilé pé ńlò àwọn yẹn tọ̀nà àwọn ẹ̀rí ta sì máa fi bàjẹ́ ẹ̀yin náà wọ́n fi sáfọ́ kó ti wá láti yámọ̀ nǹkan ẹ̀gbọ́n wọn sì máa ń gbógbá ẹ̀ ẹni pé ìrìn yẹn ṣe kéré ní ìṣẹ́rì kéke ìrìn tó jì àdìsí tó tó wá jọ bẹ́ẹ̀ tó ẹgbẹ́ oṣù náà sọ náà ni kéèyàn ṣèrìn àjò láti lọ kọ́ ìmọ̀ ààrin òun ni hadith àbí dàmdà àti ohun tó tún jẹ orú bẹ́ẹ̀ yẹn náà. hadith yìí wọ́n lọ́wọ́ tọ̀dọ̀ aasi gbẹdọ̀rọ̀já gbẹdọ̀xẹ́wá látọ̀dọ̀ jamil gbẹdọ̀xẹ́yìn wọ́n lọ́wọ́ kùrì sáwá gbẹdọ̀lmẹdìínà ìlà àbí dàmdà. láti mọ̀dínà lẹ́nu yẹn wá ọwọ́ lọ bá àbí dàmdà ní damascus ìlú wo láti ní damascus yẹn àbá àdìmọ̀ àwọn àlẹ́ alámúlẹ̀ islámi sóríà ẹsẹ̀ wò. nínú àwọn ọlẹ tí tí máa wà nínú nẹ́sùn ní àlè lọ́lẹ́ pẹ́ẹ́pẹ́ tí gbogbo ẹ bá yí pọ́tẹ́tù bí ní ẹ lè sá lọ lọ́wọ́ àárẹ̀ ti gẹ̀ gbogbo ẹ bá dojú ìyẹn lè sá lọ bẹ̀. wọ́n ní arákùnrin kan wọ́n wá láti Mẹ̀dínà lọ sọ́dọ̀ Àbí Dàbdà wọ́n wá Àbí Dàmọ́sọ̀ àbí dàdú adé wà ní damascus ọwọ́ abí léèrè nípa hadithi kan. kọ́lá lọ́wọ́ abu dàdá ما جاءت بك حاجة ولا جئت بطلب التجارة ولا جئت إلا بطلب ẹ̀rí kí ló àbá ọkọ̀ọ̀kan béèrè lọ́wọ́ rẹ̀ àfáàní mọ́jà àti bíkà hajà bùkátà wò lọ́wọ́ àti. ó sì wá ṣe bísíǹsì ọ wájú pọ wá kọ ìbọn àdìsí lọ. ẹ̀rí ọkùnrin yẹn ní bẹ́ẹ̀ o ẹlòmí ọkẹ wa dọgbọ, bóyá lẹ́nìkan tó kí ní ẹ̀yìn kò lè fi dá àfa tí a tí sáré tí wàá kan yóò rò sáfù. tó wáyé mo tẹ̀ ní kí n sáré gbà àdìsí kan yìí à àdìsí náà lọ́wọ́ ká òun sì rọ dáadáa sádìsí náà ló ti wá ká àfa tún béèrè dáadáa ọ̀ wá sóhùn ọ̀ ní bùkátà jùpọ̀ wá kọ́ àdìsí lọ arákùnrin yẹn níbẹ̀ ni o à látò didi ìmọ̀dí náà wá sí dàmọ́sọ̀ ewu tó wá nìyẹn ẹnìyẹn níbẹ̀ ọ̀yà. وقال رجل بلى أبو à ìdùnnú ti jẹ́ tiẹ̀ gbà yẹn. وإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من عمل يخرج يطلب علما إلا وجعت له ملائكة أجنحتها وسلك به طريق إلى الجنة وإنه لا يستجبر لمعالم من في السماوات ومن في الأرض حتى الشيطان في البحر إن فضل العلم على العالم كفضل القمر ليلة البدر على سائر إن العلماء هم ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما ولكنهم ورثوا ورثوا العلم فمن أخذه أخذ بحظ واقع. طبعا أبو دعاني mo tó jẹ́ sọ bẹ́ẹ̀ fún ẹ mò ń ẹ nírò dùnú ọ pé kan ní ajáde láti wá mọ̀ àfi káwọn màláíkà gbé yẹn kalẹ̀ fún ọ̀nà ẹ̀dọ́tọ̀ wa wá mọ̀ yẹn ní ọgbà dálù jẹ́nà àti mọ́hùn fi sàmà wá sí ọmọ fìlà ọ̀ gbogbo àwọn tó wà ní sánmà kódà hàtàlì ìjà bá lórí ẹja tó wà ní odò. àti bọ́lá ti ń bẹ fún olùmọ̀ alàlẹ́ àbídẹ́ lórí ẹni tí ń jọ́sìn tí ò ní mọ̀ wọ́n dàbí ọlá ti ń bẹ fún òṣùpá ọjọ́ kẹrìnlá ni ẹ̀rọ bí ó ti mọ́lẹ̀ lórí gbogbo àwọn ara wọn lálà yòókù àti báwọn olùmọ̀ ni wọ́n mú wàrà sátúlẹ̀ àmìyá àwọn ni wọ́n jogún àdébí ọlọ́wọ́ báwo yẹn ti máa ń sọ ni wọ́n lórí mọ̀nàmù sálánsálàyé rẹ̀ ó ní lámìyí wọ́n rí tòdí rẹ̀ ránúwálẹ̀ dìrìhàmà wọn ò jogún owó wọn ò dàjogún dìrìhàm wọn ò jogún pọ́ùn wọn ò jogún sílífà wọn ò jogún góòlù wọn ò jogún sílífà wọn làákì náà wọn wá rásùlẹ̀ ẹ̀yìnmá ṣùgbọ́n wọn jogún mọ̀ ẹni tó bá gẹ̀ẹ́sì rúmọ̀ yìí á kàdà bí hàbí wà á èròjà tó pọ̀ lọ́wọ́ tẹ ti bá yẹn. Kẹrin àwọn hadith eléyìí hadith tó gbádùn ni tó gbádùn nínú àwọn ahadith mi tó tó wá ọjọ́rú eléyìí náà òun náà ni hadith èyí tí wọ́n tún kọ́ ọ one fifty four náà fi kọ́ sí òun náà yẹn. wọ́n ní alárakùnrin kan wá láti Medina lọ́sọ́dọ̀ àbí dandan sí Damascus ó ń bí léèrè nípa hadithi kan tó dé sí gbọ́ rẹ̀ hadithi ẹ̀yọ̀ kan náà lọ́wọ́ wa o hadithi ẹ̀yọ̀ kan tó ẹlẹ́ni owó pé kówó ọdẹ ti kọ ìbéèrè kan pọ̀ kó tó ti kó wọn lọ bá a fa ó tó bíi twenty òwò kẹpàá pọ̀ jù ní hadith ẹ̀yọ̀ kan ló ti di wá wá láti Medina lọ sí Damascus hadith yẹn dé gbígbọ́ rẹ̀ wípé àbúdàdà máa ń sọ̀rọ̀ yẹn fáwọn èèyàn kọ́ wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ní àbúdàdà ti sọ fárakùnrin yẹn pé ṣé bísíǹsì ló gbé ẹ wá ní onírọ́ tó ní bùkátà ní kò rí bẹ́ẹ̀ wájú wa wákàtí ti ló ní bẹ́ẹ̀ fáṣà ní nǹkan tó sọ ní kọ́ ìyá ajé ni tọ́ba ikú tó lọ sọ torí mi kó jíjẹ́ ọlọ́run sọlọ lọ́wọ́ ẹ̀ sọlá. tọ́ kò séèyàn kan tí ó jáde ńlẹ̀ rẹ̀ tí ó máa wá ìbọn àti káwọn mọ̀lẹ́ka gbé yẹn wọn kalẹ̀ fún un inú ọ̀nà mi ti hadith yẹn tó gbà wá sọ pé gbogbo ọ̀nà wọn ti lálàáfíà èyí tó wá látọ̀dọ̀ kẹ̀sí ìrùkùtù kọ́yí wọ́n ní alákùnrin kan ọwọ́ láti Mẹdínà lọ́sọ́dà bíi dàbdà abúdàbdà wa sọ pé a ah, owó tó wá sí ni àmọ́ ń sálà kàtọ̀rì yìí kan. alẹ́ ni wọ́n bá rí ọ̀nà kan ṣùgbọ́n mọ̀ ní wá mẹ́ ọ̀nà tí wọ́n gbà dé àlùjánnà nìyẹn. bákan náà nínú àwọn àhàdí ìtìtọ́wá gbogbo àwọn eléyìí ó ń ṣàlàyé kí lọ láti ń bẹ fún rí látòmí àìníyà kéèyàn tún kẹ̀ ní sáfù fún mọ̀ lóbi yá pé tí wọ́n bá fẹ́ ròyìn àwọn ẹni tó lọ kẹ́kọ̀ọ́ kò sí bí wọ́n ó sọ̀rọ̀ tí wọ́n ní sọ nípa wọ́n sọ pé rọ̀hálàtúhù alẹ́ àwọn ìrìn àjò rẹ̀ tó ṣe nípa ìmọ̀ ẹ mọ̀ fẹ́ jágún kẹjá kí ni ọmọ agbọ́n pa kẹ̀kẹ́ àti ẹ̀ dáhùn yóò ní kó síbi tó fẹ̀ tó tó tóbi tó ni wọn bá ti jáde ọkọ lọ́tún ọkọ lọ́sì ẹ̀rí fẹ́ẹ́ gbogbo àwọn olùmọ̀tẹ́ máa ń rìn yẹn máa gbọ́ bí pé kó lu báyìí ó tún wọ́n rí báyìí ó tún kí ó lọ́dọ̀ kiri ó kí ó lọ́dọ̀ gbá ó kí ó lọ́dọ̀ àwọn wọn á padà fún gbogbo ẹ̀jọ́ fún yẹn kódà wọn ti wáyé kẹwé èdè olójú kẹkẹ bá sọ wípé ẹni kẹyàmọ ní odò sójú kan náà. káyọ̀rí. bákan náà nínú ọ̀dọ̀ bíi ti hadith yìí dúgbà wá wọn látọ̀dọ̀ kẹfí ìfúnnu kọ́ ìsì túlélẹ̀ ó lè mi jókòó sí àbí dàrúdà ọkùnrin kan ti dé nìyẹn ó ní àbá dàrúdà ìníjì túkà ní mọ̀dínà tó gbogbo abẹ láti ìlú àdẹ́bì sallallahu alaihi wasallam torí àdéhùn kan tó dé sí gbọ́ mi kọ́ ọ wí fáwọn kọ́ wá jíjẹ àtúnbẹ̀rẹ̀ ṣé àtọ́wọ́ bá ti ní bùkátà kankan ìdí wa gbọ́dọ̀ ti di ọlọ́run sọ yìí pé. àǹtálẹ̀ kìtọ́rí ìkan yẹn ti lè kò dé ẹ̀yìnmá sálà kàlọ́ òbí ọ̀rẹ́ ìkan tó lọ sí ẹ̀yìn náà. ìyẹn náà jọrọ èyí tá a wí lókè wọ́n ṣe déédéé ara wọn. bákan náà tó àwọn àhàdìsì tọ́wá tọ́jú àhàdìsì àbí dàbdáì látọ̀dọ̀ kẹfìrì náà ní ìbùnú ó ní mo jókòó ní àbí dàbdáì àdìbákùnrin kan ti dé ní ọ mọ wá láti Mọdínà ni lórí àdéhùn ẹyọ wọn kan só tó dé sí gbọ́ mi kọ́ máa ń wí kọ́ wá látọ̀dọ̀ ọlọ́run afa wa tún béèrè dára àdéhùn ò sí ní bùkátà ò sì ọ wá fún ju hadith yìí náà ọ wá tún sọ̀rọ̀ yẹn fún alẹ́ ni ọba ọ̀nà kan mọ̀ nígbà wa mẹ́ ọ̀nà kan gbà dálò jẹ́ nàìjíríà nínú ọ̀nà bíi wọ́n ní eléyìí lọ́la tọ̀dọ̀ kẹ̀síìrì yẹn náà ní ìbùdó fẹ́yìn wọ́n làwọn pẹ̀lú àbí dàmdà ní mọ́sídù Damascus bọ́kùnrin kan ti dé ní wọ́n ní àbá dàmdà anílẹ̀ àbú dàmdà láti Mọ̀dínà mọ̀tì wa nítorí àdéhùn kan tó dé sí lọ́ọ̀ mi kọ́ ọ máa ń wí kọ́ wá látọ̀dọ̀ jíjẹ́ ọlọ́run àfa wa bẹ̀rẹ̀ sí ní fi tó o ní bísíǹsì lóye tó o ní bùkátà o ní bẹ́ẹ̀ wọ́n wá fún onírúurú tó lówó tí nípa ẹni tí ọba jáde nítorí àti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn. àwọn ọ̀nà tí hadith yìí gbà wá ọ̀pọ̀ gan tó ti fi ọ̀gọ̀rọ̀ rẹ̀ ló sì lálàáfíà kí ẹ bá ṣe irúfẹ́ hadith eléyìí yẹ hadith tó wá látọ̀dọ̀ Khalid ibn Yazid látọ̀dọ̀ Usman ìyẹn bẹ ní one sixty two Usman ibn Abi Sawda àti Abi Darda wọ́n lè jíjẹ́ ọlọ́run sọ́lọ́lá àṣálà sọ wípé. ọlẹ́ni ọba jì láti wá ìmọ̀gán tó fẹ́ kọ́. ọlọ́run bẹ̀ sí rọrùn fún tó ipọ́n náà ẹni ọba dálò jẹ́nà. àwọn mọ̀lẹ́kà tó sì máa bẹ́yẹ fún. ẹ̀ bákan náà àwọn ìdánù bá àwọn ẹja tó wà nínú dúró wọ́n máa ṣàdúrà fún àti ọmọ lẹ́gà tó wà ní sẹ́mẹ̀. wọ́n lè ààyè ní alẹ́ ààbí ní ẹ̀fọ́dì bàbáni lẹ́kọ́nà ìlà ìlàta ìlàdírí àlàáfíà ìlẹ̀ kàwá. a ní bẹ fólùmọ̀ lórí ẹni jọ́sìn ló wọ̀ nímọ̀ irọ́ ọlá àjùlọ èyí ti bẹ fún oṣù pa ọjọ́ kẹrìnlá lórí gbogbo àwọn ará ọ̀ yòókù. wàlẹ̀ ìrìnàmọ́ wà فمن أخذه به أخذ بالحبل الوافر وموت العالم وصيبة لا تجبر وكلمة لا تسد ونجم السمت وموت قبيلة أيسر من موت عالم. ẹni pé ọjọ́ tòkè bí ẹ bá fi àwọn àlejò tó wà níparí ẹ̀ ibẹ̀ ẹ̀ láwọn olùmọ̀ ni wọ́n jogún àwọn àdẹ́bí ọlọ́run sọláwọn àdẹ́bí ọlọ́run ọba nìyí àlejò mùsọ̀lá wọn ò fún wọn lógún fàdákà àbí góòlù wọn ò fún wọn lógún yẹn jẹ ṣùgbọ́n wọn fún wọn lógún mọ̀ jẹ ẹni wọn bá bí ká sọ pé àlàfo gan ni látùsà àìrí bí wọ́n lè ṣe mọ̀ tó mi ìràwọ̀ gan tó ti parẹ́ wọ́n bọ́ tó kọ́ bí la àdìgbò ní di ìdílé kù ní àìsàrù ó tún rọrùn ju mi mọ́ òkè àlè mi. ìwé eléyìí òun jẹ́ hadithi tó ṣe kéde o kọ́lẹ̀ àgbájọ lọ ṣàtúrò tọ́kẹ́ ìyọ̀sí wọn lẹ́nu kan bẹ́ẹ̀ tá a pè ní Osman bin Ayman ha tó ẹni ya ó ní ó ní di ìwòyẹsí. bákan náà nínú àwọn ọ̀rọ̀ tó lálàáfíà nínú àwọn àṣàb òun lè dúdú alátọ̀dọ̀ Sa'id ibn Jubayr látọ̀dọ̀ tó lẹ́nu nàbá sí wọn ni mu'allimul khayr. يستجبره أو يسعف له كل شيء حتى الحوت بالأحسن ó ní ẹni tó bá ń kọ́ yẹn ní rere olùkọ́ni ní rere ẹ mọ̀ fáwọn fi ń kọ́ yẹn níbi irú ẹni tí kọ́ yẹn ní tẹ́nísì kọ́ yẹn kúkúrú olùmọ̀ tí ń kọ́ yẹn ní rere yẹn sẹ́kìrù la yóò máa wá foríjì fún àbí ásìpẹ́ rẹ̀ gbogbo ohunkóhun kó lè dórí ẹja tó wà ní ogúndò torí bẹ́ẹ̀ sì máa sàwọn ẹja sí gẹ ìmọ̀ nínú ẹ̀ ní ọ̀sùn kan yìí lórí bóyá ẹ̀sìn ṣe fẹ́ jáde. bákan náà nínú àwọn àṣàrò mi tọjọ rú tòkè òun náà lè tó tún tẹ̀lé yẹn náà nínú àwọn àṣàrò mi kájọ àbí hadith tẹ̀lé lè ṣùgbọ́n òun tún lẹ òun lè tọ́wọ́ látọ̀dọ̀ Ad-Dahhak ibn Muzahib látọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma. qala qala Rasulullah sallallahu alayhi wa sallam علماء هذه الأمة والإسلام ورجل أعطاه الله علما وبذله للناس ولم يأخذ عليه سفرا ولم ولم ولم يسكن به ثمنا أولئك يصلي عليهم طير السماء واحتسان البحر ودواب الأرض الكرام الكاتبون رجل أتاه الله علما فضل به عن عباده أخذ به سفرا واشترى به ثمنا فذلك يأتي يوم القيامة ملجما باللجام من نار wọn látọ̀dọ̀ ọ̀dọ̀ hajj nuzahim látọ̀dọ̀ abdullahi ibn abbas wọn ní òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ní ẹ̀rí àwọn olùmọ̀ ìjọ yìí méjì ni wọ́n ẹnìkan lẹni tọ́lọ́run bá fún nímọ̀ ọwọ́ anẹ fáwọn èèyàn mọ̀lọ́bíyá kọ̀dọ̀ àléhì sùfúrán òdi ẹ̀gbá sùfúrù bíi dẹ ọ̀gbá lórí ìmọ̀ yẹn wàlámù yẹn ṣẹ́rí bíi sáàmùnà kò sì fowó já àrọ̀ ọmọ nù mo fi owó mo fi já àrọ̀ ọmọ yẹn wọ́n ní sẹ́ láwọn ènìyàn òun làwọn tó ti fi fẹ́rù sẹ́mẹ̀ ẹyẹ sẹ́mẹ̀ máa máa ṣàdúrà fún ọ àtẹ̀jẹ́ abúdò àtàwọn dábàá ti mẹ́lẹ̀ àti àwọn ìjọlọ́mù ti àdìbò. ẹ̀rẹ́ ní kejì òun ni alákùnrin tó ṣe yí pé ọlọ́run fún un nímọ̀ ọwọ́ àfi sáà ọgbadẹ pẹ̀lú mọ yẹn ọfọwọ pààrọ̀ mọ yẹn wọn ní yẹn máa wá níjọ mi dàrú ẹ àmọ́ pé lẹjàmẹ èlìjà mi bí náà wọn ìjánu náà sí ní ni wọn máa fi fà ṣùgbọ́n àdéhùn àdéhùn tó lẹ tí olùmọ̀ọ́bá rán náà ní ọgbà fi jẹun gbogbo wọn bẹ̀ òkè tí wọn fi lè máa rí bá àbíkọ́ máa ń gbé gbàgbé bá gé fáwọn èèyàn lọ yọ máa dákú gbowó lótìtọ́ lóòótọ́ àwọn ẹgbẹ́ kó ṣiṣẹ́ yẹn òun làwọn ẹni tí wọ́n bá jẹ́ aláṣẹ nígbà tí òṣìṣẹ́ aláṣẹ tí ó kọ́ ọmọ bàìbìlmẹ́l tí ó kọ́ ọmọ àfa ẹni tí wọ́n pọ̀lọpọ̀ wọn máa ń sọ pé báwo ìjọ wa ti rí ọlọ́run nìkan ló lè bá wa ṣàtúnṣe rẹ̀ nìkan ló lè túnṣe ẹbí ọ̀pọ̀lọpọ̀ olùmọ̀ kódà ẹni ó gbé súnà lọ́wọ́ gan àwọn èèyàn lákàtí nípa ààfún lówó tí ó dẹ̀ máa fi ra ẹ̀kọ́ jà àbí gàrí jẹ gan. ọlọ́wọ́ bá lè gan lákọ́sà tó ṣe wà o. pẹ̀lú àdìsí ilé ilé ni ó ń wà létí ẹlòmíì tí ó ti gbọ́ pé wọ́n ní tó bá gbowó lórí ẹ̀ tó bá ṣe kínní. ẹ̀ ṣé kó sì má jẹun kankan kí ó kí òye ó gbé níbi náà àbí lọ́ba ti lọ roko tí ò ní gbàgbé pé o ti rogoroko látàárọ̀ sílẹ̀ fi sùn. ìwọ́n wá dé olóòkè ojúrọ̀lẹ̀ sọ̀rọ̀ pé ọmọ ayáyá ni àbí kọ́ máa ti túmọ̀ mú fún ẹ. ẹ fún lówó ni nà ó tàwa ó béèrè ẹ fún bí ó sì béèrè ẹ fún ẹ máa retí ah, àtúntàbí ó sàdéwálá wọn ní ìdí kẹ̀kẹ́. Ah. tí bá wà sí dúńkọ́ ẹ yóò bó wà ní iṣẹ́ sẹ́yìn náà ń ṣe tẹ́lẹ̀ sẹ́yìn ò gbowó mbẹ́ ni lẹ́yìn náà ń gbowó mbẹ́ kò sí lọ́dẹ̀ mí mọ́ lẹ́yìn ọba yẹn síra òun lè mọ́ ọ̀dà kóló wọn kọ yẹn sí o táìmù kẹ́ni ó fi yẹn o ìgbà tá a máa fi yẹn síra o ọ̀pọ̀ jù gbà tá a fi sọ fara ayé lọ. ọ̀rọ̀ tá a fẹ́ sọ fara ayé bóyá kú túbà lápẹ̀rẹ̀ nìyí. kọ́lá èyàn lè lo wákàtí bíi mẹ́fà lórí kútùbà tá a ti bìlẹ̀ kò tó jọ kò tó gbò kò tó yọ ẹ̀wọ́n lóye tá a fi ti bá ń sọ̀rọ̀ léde sí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ń sọ yóò dèrè lọ́kọ́ wọlọ́ọ̀hì ọmọ ahmed ọmọ saudi gbogbo ẹ̀ pátá aláàtiwá àwọn ọ̀bọ̀ fúnfún kan táwọn èèyàn kọ nípa àsúnánù ìmọ̀nsíya àwọn ìlmọ̀jọ́ra àwọn ìlmọ̀tòrókà àwọn ìlmọ̀yẹta ẹ wá gbé gbogbo ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ara wọn inú ní máa ń fa wàhálà gẹ́gẹ́ nìyẹn eléyìí kọ́ ń pa rẹ̀ eléyìí kọ́ ń pa rẹ̀ eléyìí kọ́ ń pa rẹ̀ ta ló wá gbé yẹn jù ta eléyìí tí yẹn bá fi sẹ́ńtẹ̀ sáwọn èèyàn wọ́n yẹ kí wọ́n rí nǹkan mú bíbọ̀ bí gbogbo àwọn yẹn ti wá kọ oríṣi nípa àsúná ṣibúhulimọ́síyà ni wọ́n ti kọ́ tó ẹni tá a bẹ́ẹ̀ lè sọ pé kìíní yẹn gba musemuse jù ìyá yẹn ìjọba obìnrin ni wọ́n nínú àwọn afáwà fathan àwọn ni wọ́n ti tàkìdíìmù rẹ̀ náà. sọ nípa bẹ́ẹ̀ hadith yìí jẹ́ ìpìlẹ̀ tẹ́lẹ̀ lè wá wàá fi tẹ̀lé pé wọ́n ní tí ò fi gbowó ò fi gbowó gbogbo ẹ̀fún lówó náà bá ti kọ́ ọmọ géwù ẹ̀fún àfún lówó ọlọ́wọ́ kẹ́yìn kẹ́ máa lówó. ẹ̀rí hadith mi tó lè ẹ̀ lálàáfíà látọ̀dà bíi fún mẹ́fà wọ́n lò títí ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àṣálà sọ wípé. حتى النملة في سحرها حتى الحوت في البحر يصلون على المعلم الناس الخير. آه. ولو إن الله صلى الله عليه وسلم adájọ́ ọlọ́run àtàwọn mọ̀lẹ́kà àtàwọn ará súnà àti ilẹ̀. èyí lórí kòkòrò àwúrèbé tó wà nínú ìṣà rẹ̀ àbíbò tó wà èyí lórí ẹja tó gbódò wọ́n á sì máa ṣe àṣàlátù fún mọ̀álìmí nàásì xẹ́yìn. àbò ọmọrù ní sẹ́rí àṣàlátù táwọn wíńdí bíbá ìwọ́n ní àtọ́ á wọ́n máa ṣàdúrà fẹ́ni tí ń kọ́yàn nílé wọ́n máa tọrọ àforíjì wọ́n yàn túbọ̀ ọ̀rọ̀ àlùmọ́lẹ́ ìka tẹ́ẹ̀dọ̀ ọ̀hún ajínì hátáhà táwọn wí láti gbà yìí. kìí ṣe yẹn tá a rí bẹ́yẹn yẹn ni pé wọ́n máa ṣàdúrà ní ayé tẹ́lẹ̀ ọ̀hún àwọn ẹlẹ́ka wọn máa fẹ́ni tí ń wá bọ̀ fún bí ìlànà

àwọn tó sọ yẹn lẹ́ẹ̀kẹ́ mú kẹ́ni kó fún wa ní hadith yẹn sódà ká fi sàǹfààní pẹ̀lú ẹ̀ ẹ̀rẹ́ ti kẹ́ sọ àwọn yẹn kẹ́kẹ́ ni kéèyàn kéèyàn béèrè hadith pé lẹ́fílà ara ká mẹ́rin lẹ́yìn ìṣá sọ tí hadith bá wà àwọn lè kà káwa má kà sọ̀rọ̀ bó ti yé sọ̀rọ̀ tí yẹn bá dẹ̀ ní sùúrù pẹ̀lú wọn kó súnmọ́ kí wọ́n fún yẹn ní hadith yẹn tó lè jàǹfààní fún àwọn ọlọ́wọ́ àlọ́. 那。

dòwó lè ṣe tọ́lẹ́sẹ̀ nílá tí ó kì í ṣẹ̀bọ̀ ní ṣègidì ò lóṣù. sẹ́rí àwọn àhàdìsì tó wá nípa pé wọn ò ní gbà wọn ẹ̀kú gbójú ọjọ́ àbí eré kankan. sọ ọ̀pọ̀lọpọ̀ wá níwà ìyàdì wàhídù ti bẹ lórí àti ìyàdì láti lè sí ìyànlọ́wọ́ nínú ìsọ́ àlẹ́rì tí àwọn àhàdìsì yẹn bá lálàáfíà ọ̀ rọ̀bọ́díé tó ọ̀há ti bá àwọn àhàdìsí àlesọ fáwọn ẹni ìsájú rẹ̀ ọ̀sọ́ tí wọ́n fi ń kírun lẹ́yìn àwọn ọ̀mù nínú àwọn sùhábà wọ́n máa kírun lẹ́yìn àwọn ọ̀mù tí ó mu ọtí gbáre kódà ẹlòmíì ìrún àṣùbà ó lè kí pọ̀ǹpù wọn. ṣé àwọn pé méjì lẹ́yìn sámọ̀ tó jẹ́ méjì náà láti mọ̀ bọ́ wà ń ṣùgbọ́n wọn kì í pọ̀ yóò tún wá sọ pé ṣé kí n fi lé ní ọjà ó lé sí tẹ́lẹ̀ náà àbájọ agúnmọ̀ pọ̀ tó ti ìdí náà má kàkàrà torí wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n bá kírun lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ kọ́ owó jìyà mo rò bó ti bẹ́ẹ̀ ń lù tó àwọn òye ẹ̀dẹ̀ni yìí a lè gbẹ́ sí iye tó wọn gbogbo àwọn àhàdìsì tó wá ń pa ọtí àlè sọ bí òde dìgbà wọn mo rò bá nìyẹn ti bẹ́ẹ̀ pé abẹ́ ẹ̀bẹ̀ yẹn kí nǹkan dáa kẹ́ máa ń sọ fún wa lọ́pọ̀lọpọ̀ gbà ni pé tí èèyàn bá rẹ́ni tó wọ̀ ọ́ àpàdé lọ ní wọn bá rí ikọ rẹpẹtẹ yẹn kí yẹn lọ bí tí wọn ti tí wọn ti kú sí ọlọ kírun bẹ́ẹ̀ kó lọ wà lọ ẹ̀rí àdéhìí máa ń wáyé bẹ́ẹ̀ ní kéde rán tọ́ba wá lójú kan yóò dọ̀ yìí tọ́ba tó wá lọ́nà ẹ̀mí yóò dọ̀ yìí sọ̀rọ̀ tá a máa ń sọ ọ̀rọ̀ sálẹ̀dù ọ̀rọ̀ àti ìtìlá máa ń yẹ jújù ẹ̀rí pé kì í ti dídá bá sọ pé àdéhìí dọ̀ yìí fún bá lọ́sọ̀ sálálà ń kábù ṣùgbọ́n ẹni tó wí títí tó fi dọ́dọ̀ àdéhìí sọ̀ òun là ń kábù lẹ́nu bí o ti yarí pé ẹnu tèmi ọ̀gbá kéde ọ̀sọ̀ pé àdìsí ànẹ́bí dọ̀yìn èyí sànẹ́bí là ń bá wí ọ̀rẹ́ wa ìgbà wọn tí wọ́n mú àhàdìsí yẹn wá àwọn ọlọ́pàá tẹ́lá lọ wọ àwọn ẹni afọ́pọ́tọ̀ ọ̀rẹ́ ìfẹ́ wọn dà fún ẹnìkan tó ní pọ́blẹ́mù rẹ̀ ṣùgbọ́n àwọn eléyìí ò ní irú ìṣìkàlù yẹn ó fi ẹgbẹ́ tẹ́lá ní tọ́wá lójú tí yẹ kí wọ́n dá fọ́rọ́ ẹni yẹn ọ̀dọ̀ yìí ẹ̀dígẹ́tì rẹ̀ sọ ṣùgbọ́n lójú eléyìí ọ̀sọ̀ yìí pàápàá jùlọ àdìsí sọ̀kọ́ àgbọ̀nà àṣàlẹ̀ àbí àdìsí àbìdàbdà àdìsí àdìsí ọlọ́láàfíà. kódà àdìsí mi gbá mi wọ́n pè títọ́ ìn nítorí pé nìyẹn rọ̀ fáà rẹ̀. kéde tó rọ̀ fáà rẹ̀ wọ́n ni pé ọlọ́ọ̀gbẹ́ bá débi wọ́n tó jọ́ tọ̀ ìn fún yẹn. ṣùgbọ́n kẹ́nìkẹ́ bá ti dáadó sọ́dọ̀ sọ̀hábà báyìí wọ́n ti sọ̀hábà òfurufà. àdìsí ẹ̀yọ̀kẹ́ rẹ̀ dẹ̀ tó tọ́ba yẹ kọ́ dáadó sọ́dọ̀ sábẹ́ wọn ni ọ̀la làáfíà ọ̀dáadó ogbe sọ́dọ̀ àdóso sẹ́lá wọn ni kọ́la làáfíà tọ́ra dé ìdíyàn ọ̀dọ́dọ̀ àdẹ́bí ni tìmọ̀ rẹ̀. mo rò bó ti kílíà bẹ́ẹ̀ ádà fún wa. maaleykum santo. Thank you. àìrọ̀ àìrọ̀ wọ́n ní gbogbo àwọn àdúrà kan wà níbi ẹ̀yìn gbàdá bá ti pèrú tán nígbà tá a ní ká máa bí dàda nìjẹ títí wọn bá fi kọ́ ọmọ náà ká tún gbé àwọn àdúrà lọ́mọ́rọ́ bá bí dáwà fi sàmọ̀ yọ kò sí bẹ́ẹ̀. èmi dé alọ́wọ́ àti súnẹ́nì mọ̀síyán tọ́fẹ̀ ìjọba àti òun ni àyè máa sí dàda nìjẹ nígbà tí bá ń fi kọ́ ọmọ. wọ́n yẹ ká tún máa sí jẹ ká máa wí ohun tí káfí àwọn ọmọ ẹjọ́ wọn ọmọ ẹjọ́ àwọn ọmọ èwo ni ẹ. sájìlá oúnjẹ náà. ah ewu tí òfin lè sí fún sàlátù nàìjíríà ni pé àwọn ọgbọ́n ewu tó dẹ̀ wá bíi pé. èyí ó fi ṣe kíni o yóò fi ṣe sájídà pé wọ́n kéwú lọ́wọ́ lórí ìròhùn nípa táwa ní òfìsè lè ń àwọn ọ̀gbọ́n sẹ́ni yẹn ká òun ni ó fẹ́ ní ọ̀dà tiẹ̀ mórí kẹlẹ̀ ní ọ̀dà dá wàhálà rẹ̀ irun ké sókè la lè ṣe sájídà lé lórí ọlọ́wà lọ. ẹ̀rí wọ́n ní kí la ìyàtọ̀ láàrin àkídà wẹ̀lmẹ́sẹ̀ méjèèjì máa ń tún kẹrẹ́ gbà. lórí àkídà òun ní í ṣe pẹ̀lú ohun tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmán alimẹ́ntìhẹ́n òun lè máa ń pè ní ìlànà pé ohun tí mo fẹ́ máa sọ ní kọ̀ wá síbẹ̀ fẹ́ máa sọ̀rọ̀ mẹ́ntìhẹ́n bẹ́ẹ̀ ní dáko àkídà fẹ́ àmì èjì wọn tó ra ọ báyìí náà gbọ́ òṣùṣùn wà ló bọlọ bọbi ẹni kò sí ọgbọ́n tẹ fẹ́ dá tẹbi ní máa gbọ́ nínú ara wọn tẹ bá ti fẹ́ sọ tẹ ẹ bá sọ pé alimẹdì ẹjọ sálàtì kí lẹ máa sọ pé ẹ sọ máa kí dà bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹ máa yẹjú àkídà gẹ́gẹ́ oníjà àkídà mẹdì hẹj òun máa kú torí gbogbo omi tó wọ́n parí kò ní jẹ́ bí ọ̀rọ̀ àkídà nìkan ni wọ́n parí sí. ṣùgbọ́n tá a bá pè ní àkídà ibi àkídà ni ọ̀kẹ́ lásán ló wọ́n parí ọlọ́wà rẹ̀. wọ́n ní àṣìṣe ọ̀kẹ́ tó gbé yẹn alùpùpù náà irú ló láwàdí. Thank you. kọ́lọ̀ tún bá ní kíni lọ jáde ọlọ́jọ́ mẹ́ta ni. tùmọ̀ àwọn àti sọ pé kí n sá lò sùdẹ̀ kó sọ́ọ̀pù wọ́n má lọ jáde mọ́ ìjáde mọ́. Thank you.

ó sì pẹ̀lú fọ́jọ́ kan sí wọn. ìgbà wọn ti lè gbé ọpọ́n sì jáde ni ọpọ́n ìyẹ̀fà ìgbà wọn ti lè gbé jáde yẹn ọyẹ kọ́gbà yọ̀ǹda ni pé bọ̀dá mi kì í mọ yẹpẹrẹ yìí ìgbà tí mo tẹ́ gbé jáde kẹwàá tó máa fi ṣeré pa àlámọ̀rí mi ẹ náà mo sọ́rí nípa àtẹ̀gbọ́n tẹ jẹ́ kì í ṣe fún kìíní yìí o kì í ṣe fún ọyẹ pẹrẹ yìí kó ti jáde. sọ òun ni wọn máa mọ ìwé yẹn ní sáàdì inú àti tọ̀pọ̀lọpọ̀ a máa ń ṣe nìyẹn. sọ ẹlòmíì ó lè koko níta tọ́ba tí wàá délé bóyá bàbá rẹ̀ ní abẹ́gbọ́n rẹ̀ ní yọ àárọ̀ fún ọ bàjẹ́ bàjẹ́. kéré pé kéèyàn lè bóun dé yẹn ṣùgbọ́n tọ́ba jẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn yẹn fìdí òdodo ó fìdí ẹ̀ múlẹ̀ sọ irú ohun tó ṣe yẹn ó burú ọwọ́ àforíjì ọlọ́run ọba lórí ẹ̀ ọ̀yẹ́ kó tiẹ̀ jókòó tí wọ́n máa fi ṣe jí ní sojú rẹ̀. na na a a lè sọ pé irun bàjẹ́ sọ̀rí kó kódà hàtà kò sínú àwọn àjìbáàtì táwọn àfáà yẹn ká sínú àríkà mọ́ká máa ṣe.

yóò sọ wípé àwọn ọmọdé láì gbé lè ṣe ìtọ́jú lẹ́yìn oṣù tí yóò máa bá yà lọ.